أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر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 رب اشرح لي صدري ويسر لي امري لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa kiri gbogbo àgbáńlá ayé fi ráyè ṣe fídíò náà nìyẹn ìtráfù lọ sọ́tún tráfù káàkiri nínú ìlú mi ara tó tó dì mí lọ́wọ́ àtẹsẹ̀mú náà nìyẹn tí ò jẹ́ ráyè ṣe fídíò. adẹ̀ yìí ń ṣe àwọn ọ́díò ọ́díò wa mo yìí máa ń ṣe ọ́díò tí màá yìí ń sẹ́ndì sáwọn èèyàn tó yìí ń gbọ́ tó ń béèrè béèrè tí mo lè fún wọn lésì lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́hùn nínú kùránì pé ohun tọ́lọ́hùn fẹ́rè ò fẹ́rè àwọn ẹ̀ bá gbéṣẹ́ fún tọ́ ọlọ́hùn tọ́lọ́hùn bá gbéṣẹ́ fáwọn àfáà pé iṣẹ́ tó wọ́n bá ọlọ́hùn ọba nífẹ̀ẹ́ sí rèé o táwọn àfáà wá dá ìfá ti ṣe ọlọ́hùn àdá ìfá ti ṣe ọlọ́hùn àwa ń jíṣẹ́ tiwa àwa jẹ́ṣẹ́ ọlọ́hùn mọ́ ara tó ń tà lára táwa fi dìde pé àwọn ò ní dákẹ́ o àwa máa máa sọ̀rọ̀ àwa máa máa polówó. You woke up. iṣẹ́ ẹlẹ́bọ̀ọ́ tẹ̀ ṣe fún wọn yóò fà á tẹ̀ fi ní confidence láti lè bá wọn sọ lódò ọ̀rọ̀ ṣàìtọ́ọ̀nì tẹ́lọ́ forí balẹ̀ fún òun ló kó sí ilẹ̀ mi ní òjẹ́ kẹlẹ̀ sọ lódò òsì ẹ ti bẹ̀rù òsì ẹ wá bẹ̀rù òsì jọ náà lọ ọlọ́run tó dósì ẹ bẹ̀rù ẹ òsì gangan la wá bẹ̀rù ẹ bẹ̀rù ọlọ́run tó dósì mọ̀ ẹ ẹ bẹ̀rù ọlọ́run ọba dẹ́dà tẹ́kùn gangan ló fọwọ́ rẹ̀ dá òsì ẹ bẹ̀rù ẹ mọ́ ẹ̀yin àfáà yín torí gbogbo ẹ̀yẹ wà àwọn àfáà tó ti jàrá mù ẹwà ọmọ wọn ti dìdìkudì sígboro mama Congo ebi ń pa ọmọ nàìjíríà ìyà ń jẹ wọn wọn ò rí jẹ wọn ò rí mu ẹ̀yin àfọ àdánù yìí wá ń gbowó lọ́wọ́ àwọn olè yìí ọlọ́run ní yọrù sí yín ọlọ́run ní yọrù sí gbogbo yín ebi bẹ́bí ṣe ń pa àwọn aráàlú yẹn ọlọ́run ní yọrù sí ẹ̀yà fáyì ẹ wá dẹ́kẹ́ síbẹ̀ ẹ sọ̀rọ̀ bọ̀ tọ́ bá ti gbowó wá fún yín ẹ̀yin máa gbowó ọlọ́run ní yọrù sí yín o àwa máa máa pariwo àwọn òde bẹ̀rù bá dé nàìjíríà tó bá rí ẹ lójú ọlọ́pàá pé ọlọ́pàá máa fọlọ́pàá gbé fọlọ́pàá gbé ta ni mo rọ́ọ̀bù ni mo rọ́ọ̀bù ni àbí mo jalè fọlọ́pàá gbé ta ni ẹ jẹ́ dọ́wọ́ àrùkò bẹ́ẹ̀ mi lẹ́sẹ̀ ńlẹ̀ wo mo lẹ́sẹ̀ kan kò dá ọ̀kan mọ̀ mo lẹ́sẹ̀ jù ọlọ́run máa mú gbogbo yín ọlọ́run á mú gbogbo yín láyé àtúmú yín lọ́rùn ọlọ́run ní yọ́nú sí yín ẹ̀yin tẹ́ ẹ̀yin kí ìlú yẹn da ẹ̀yin àfáà ni ẹ̀yin lẹ dojú ìlú yẹn kodò ẹ̀yin lẹ dojú ẹ̀ kodò torí pé tó bá jẹ́ pé ńgbà táwọn olè wá gbowó bá bá yín tẹ́ kọba jẹ́ ni tẹ́ ẹ sọ fún ọ pé à ah, ó lè ní ẹ o tẹ́ paru ẹ síta òun gbá akáwọ́ kò pé à ó yẹ kó yẹ jáwọ́ ní pálapàla ṣùgbọ́n ẹ̀ ní sọ fún ọ torí owó tẹ́ fẹ́ gbà ẹ̀ ti gbowó tán ẹ ti wá dẹni yẹpẹrẹ ẹ ti gbowó tán àwọn èèyàn wá wò yín láwò sunkún ẹ̀yin wo ẹ̀yin wo ara láwò rẹ́rìn inú yín dùn <laughs> inú yín dùn àwọn òkò kílẹ̀ ìṣúná ìlà ọmọ gbowó bá wà á máa gbowó máa parú ẹ̀yin ò lè játijáti àfáàfò yìí ọlọ́run ní yọrù sí ọlọ́run ní látàkùnrin lọ ẹ má ẹ má jalè àwọn ọlọ́run ogoro wọn ogowó òlù ó ti jàǹbá ọlọ́run wàárọ̀ súùlà ẹ tún ti dalẹ̀ ọlọ́run ẹ dalẹ̀ ànábì látàkùnrin àmọ́ náà ti kú ẹ má dalẹ̀ àmọ́ náà ta gbé fún yín o ọlọ́run gbàgbọ́ náà lẹ́yìn lọ́wọ́ ẹ ti jàǹbá ẹ̀ nígbà téèyàn lọ jí òdìdí owó òlù pé kó wá gbé wá bẹ́yìn àfa pé àfa

tó bá yẹ kó báyẹn kó yẹn fẹ́ yìí ná fún gbogbo aráàlú ni tó bá kọ́ wá gbé àfáàsà yìí gba twenty million mọ̀ ní òkè ṣẹ́ẹ́dì fún kọ̀dọ́tọ̀ tó ń pe tó ń pe múṣímúṣímúṣí o ṣẹ́ fóun náà lówó ẹ fún twenty million ṣé bẹ́ẹ̀ yẹ fún mi lẹ́ fún gbogbo èèyàn bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ oyin àràmù nìyẹn àràmù nìyẹn bá a ṣàdúrà kí gbogbo òlú bá kábàlẹ̀ ẹgbowó spiritual ẹ̀yìn àfa <laughs> ẹgbowó spiritual ọlọ́run ní yọ́nú sí gbogbo ẹ̀yìn àfa àtẹgbà owó yẹn ọlọ́run ní yọ́nú pé rẹ̀ mùdírù mùdírù kó jẹ́ mùdírù mọ́ríkàsì kóun náà gbowó ọlọ́wọ́ níyọnu sí any one of you people tó bá gbowó lọ́wọ́ àwọn ò bẹ̀rù anybody o èmi ò bẹ̀rù anybody pé láti dá anybody any àfáà tó bá gbowó ọlọ́wọ́ níyọnu sí ẹ gbowó lọ́wọ́ àwọn ẹ̀fọ́ ọmọ nàìjíríà sínú ewu ẹ̀yin ò lè oníjẹkújẹ yìí ọlọ́wọ́ níyọnu sí gbogbo yìí ẹni àfáà tó bá ti gbowó lọ́wọ́ wọn ọlọ́wọ́ níyọnu sí kò bá àpẹẹrẹ gáàsì sàmọ́nì ọlọ́wọ́ níyọnu sí any one of them any sehu tó bá gbowó kó pe alámìírù tọ́lọ́ tó bá ti gbowó fún tó gbowó ọlọ́wọ̀n ni yọnu sí gbogbo ẹ̀yàn àtàwọn àfáà lásàlátù kó pe ẹ̀ lólórí nasfat tó bá gbowó lọ́wọ́ wọn ọlọ́wọ̀n ní yọnu sí olórí kọ̀ríbù tó bá gbowó lọ́wọ́ wọn ọlọ́wọ̀n ní yọnu sí kọ̀dìríyà tó bá gbowó lọ́wọ́ wọn ọlọ́wọ̀n ní yọnu sí tìjàníyà tó bá gbowó lọ́wọ́ wọn ọlọ́wọ̀n ni yọnu sí ẹni àfáà tó bá gbowó tó wọ́n fi ọmọ nàìjíríà sínú ewu ọlọ́wọ̀n ní yọnu sí gbogbo ẹ̀yàn ẹ ti jalè ọlọ́ ẹ ti jalè ànábì mọ́mọ́ ọlọ́run ní yọ́nú sí ìyá ń jaráàlú ebi ń pawọ́ wọn ò rí jẹ wọn ò rí mu ẹ̀yin wá ń gbowó àràmù ẹ wá ẹ wá ọmọ nàìjíríà sínú ewu tó bá gbọ́ ọ̀rọ̀ Jonathan ẹ̀ dogun gbà yẹn ẹ̀yin máa sá lọ ẹ̀yin ti ní visa Dubai ẹ̀ ti ní visa Qatar lọ́wọ́ ẹ̀ sá lọ ẹ̀ ìtòrí visa London gbà ó rí gbà á sá lọ àwọn afa ọmọ nàìjíríà sínú ewu ọlọ́wọ̀n ní yọrù sí yìí o ọlọ́wọ̀n ní yọrù sí àwọn òde ní dákẹ́ àní dákẹ́ ọ̀rọ̀ yìí àwọn máa sọ ní gbogbo gbà gbogbo àsìkò la máa sọ àníṣọjú bẹ́ẹ̀ lọ kọ́lọ́ọ̀ba kọ́lọ́ọ̀ba má ṣàforíjì kọ́lọ́ má ṣàforíjì gbogbo wa ẹ̀yin tẹ́ ń jàrá mù tẹ́ ń kọ́ra lù sí sínú ewu tẹ́ bá kọ̀ tẹ́ náà ní yípadà tẹ́ ń kó dààmú báàlù tẹ́ ń ṣẹbọ tẹ́ ń ṣẹbọ tẹ́ bá dẹ̀ bọ ní ẹ̀yìn àfa ọlọ́run ní yọ́nú sí yín tó bá wùn ìkẹ́ yí padà tó bá wùn ìkẹ́ má yí padà èyí tá a bá ti ká àwọn tó àṣírí ẹ̀ sí gbangba ni àrẹ bẹ̀rù tún sí gbangba gbogbo àwọn máa àwọn máa sọ sí gbangba bẹ́ẹ̀ pé lágbájá kan tó ṣeré ohun tó ṣeré faraàlú ohun tó ṣeré fúlù ẹ̀yin lè ọlọ́run látàkùnú lọ́à ẹ má jalè mi ọlọ́run wọ́rọ̀ sùúlà ẹ má jalè ànábì wọ́tàkùnú àmọ́nà ti kùm ẹ má jalè àmọ́nà tó gbélé yín lọ́wọ́ wà á ń tù tà àlàmùn tẹ́yìn náà mọ̀ pé ká jalè ò dá dẹ̀ mọ̀ ṣé ẹ̀ mọ̀ pé ká jalè ò ọ̀dàlẹ̀ Yorùbá gọ́sọ̀ wọ́n ní ọ̀dàlẹ̀ bá lẹ̀kù ẹ̀yìn ẹ̀yin tí wàá dalẹ̀ ẹ̀tẹ̀ wàá tẹ̀ wàá ríyàn dalẹ̀ kẹsẹ̀ lọ dalẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹgbẹ́ yín ẹ̀ dalẹ̀ ẹ̀ wàá dalẹ̀ ọlọ́run ẹgbẹ́ sí àfa kan. ẹ mọ̀ pé tọ́lọ́run bá ti pèdá sọ́rọ̀ tó ti gbé kùránì lé lọ́wọ́ tó ti fi kùránì sọ pé yes ìwé tóun ìwé tóun gbé dání rèé tó ti gbé kùránì dání tó ti fi ń pariwo fún gbogbo àwọn èèyàn ó ti ó ti ó ti ó ti ó ti ẹ̀dá láṣẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tí wọ́n fẹ́ ṣàdúrà kó ṣẹ orí ọkà orí èrè náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń gbáyé. tẹ́ bá fẹ́ dá láṣẹ tẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ́ tún fẹ́ ṣàdúrà kó ṣẹ súnátànà bí ní ẹ lò àwọn ọ̀nà tànàbí là ní ẹ mórílé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń kò má sí ewé kò má sí egbò kò ó má ṣàwúre kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má ṣàbùyẹ nípa kádàrà tọ́lọ́hún ṣètò lórí ara ayé ọmọ àdámà la ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́hún ní bẹ. la ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́hún ní bẹ. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo nígbẹ́ bẹ̀rẹ̀ sí í sin ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yí yẹsẹ̀ wò sẹ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ máa. a ní òkà tájà sẹ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ máa. mo ní òkà kùsànrin ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ máa. orí sebele lẹ́nu sẹ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ máa ọmọ. gbẹ̀tùgbẹ̀tù ń kọ́ ara ẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹlẹ̀. la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní ìfúnpá ń kọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣe bọ́. àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́ ẹsẹ̀ bọ́ mọ́. mo ní Òṣògì yẹn ń kọ́ ààrẹ ẹbọ ni. èmi ò ní báwọn ṣẹbọ mọ́. torí ọ̀sẹ̀ àbọ̀ òkè ààrẹ ẹbọ ni. èmi ò ní báwọn ṣẹbọ mọ́. mo ní òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ ẹbọ ni. èmi ò ní báwọn ṣẹbọ mọ́. mo ní pípé ṣége ààrẹ ẹbọ ni. èmi ò ní báwọn ṣẹbọ mọ́. ọ̀sẹ̀ àwẹ̀ bíi faláboyún ó ti dájú pé ààrẹ bọ ni mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì ni mo ti túbà. mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì ni mo ti túbà. egungun ṣíṣe nílẹ̀ Yorùbá àṣà ní ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ṣàngó bíbọ nílẹ̀ Yorùbá. àṣà ní ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ifá dídá nílẹ̀ Yorùbá. àṣà ní ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ìkúnlẹ̀ kíkí ni nílẹ̀ Yorùbá. àṣà ní ṣùgbọ́n kò bẹ́sìn mu. Títà pín ní mánú fa láboyún. àṣà sani ṣùgbọ́n kò bẹ́sìn mu. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ àṣọ́ra fún. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ àṣọ́ra fún. Ọ̀ṣun Òṣogbo nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ fún. ìfúnpá ń kọ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹjẹ́ á ṣọ́ra fún. òun dè ní bàdí nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹjẹ́ á ṣọ́ra fún. sebele lẹ́nu sẹ́ nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹjẹ́ á ṣọ́ra fún. àṣejẹ abíwẹ́rẹ́ nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹjẹ́ á ṣọ́ra fún. ọ̀sẹ̀ àwẹ̀bí nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹjẹ́ á fún fún. bí báwọn gbẹ́yọ̀ sẹ́ni ilẹ̀ yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a fún. ẹbọ ni ẹ jẹ́ kíyèsí. ẹbọ ni ẹ jẹ́ a fún.